ara sàlàpà kí lọ dúró mi ò gbọ́ tọ̀ kí lọ sí ìlú sọ àwọn ọ̀gbọ́n ni tí mò ń pè é mi bá fi bá. yorùbá nation là wá ń bá lọ yorùbá nation là wá ń bá lọ ẹ̀yin ẹjọ́ kó kabẹ̀ kẹ́ ẹ rojú kókó yorùbá nation là wá ń bá lọ. òun ni pé ìfadíkà parọ́ pọ̀ ká pọ̀ kẹ̀kẹ́ sí wọn ká kì wọ́n dùn ìdòdò aláwọ̀ ìfàkúta ìjà ìwọ kásẹ́wó tí bẹ́ẹ̀ láàyò kásáàbì tí bẹ́ẹ̀ láàyò kásáàbì sáàbì jẹ́ kí láàyò fi ṣẹ́tẹ̀ ó fi iṣẹ́ tẹ̀ igba ọ̀tá gbogbo ọmọ Yorùbá kí tá a fi iṣẹ́ tẹ̀ igba ọ̀tá tá a fi iṣẹ́ tẹ̀ kó wá fi àfikún ibẹ̀ gbogbo wa ẹ jẹ́ ká pa wọ́pọ̀ ẹ jẹ́ ká pa wọ́pọ̀ gbogbo wa jáde ní on the fourteen of September ẹ jẹ́ ká pàdé ní UN secretariat ẹ jẹ́ ká pàdé ní Manhattan gbogbo wa ká dé láago mẹ́jọ ẹ jẹ́ ká sọ fún ẹ̀hónú wa tó lù wọ́n bọ́sẹ̀ rẹ̀ wá jẹ́ ká sọ fún wọn pé wọ́n rẹ̀ wá jẹ́ wọ́n rẹ̀ wá dànù wọ́n tó rẹ̀ wá ṣòfò àwọn òdẹ̀gbàmọ́ kí lọ wí náà. kẹ̀kẹ́ ojú kókó ojú àrà wa ń bá lọ. gbogbo yín ẹ ká mọ́kàn àti ṣetán láti lọ báyìí ẹ kí gbogbo wa ká jáde gbogbo wa tẹ̀ wá ní tìrasúrà ẹ jáde o ẹ jáde o tẹ́ ẹ bá jáde yóò dùn ẹ jáde o ẹ ṣe bẹ́ẹ̀.